الرجيم بسم الله قضى أجلا وهجل مسمى عنده وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات والأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون تبعه في قرطاس فلمسوه بأيديهم لقال الذين كفروا إن هذا إلا سحر مبين وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون ولقد استهزئ برسل من قبلك فحاق بالذين سخروا منهم فآق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون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 اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله الطاهرين وعلى صحابته المجاهدين وسائر المسلمين والمسلمين مات إلى أن تقوم الساعة أما بعد مستمعين لكرام إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́run ọba tó ṣe pé ònìkan lọ́pẹ́ tọ́ sí ìyìn sì ni fún pẹ̀lú torí pé ònìkan náà ni ó ní ìyìn náà adúpẹ́ fọlọ́run ọba tó fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa látàná títí dòní tó tún wá ṣẹ́ wa kù ní mùsùlùmí tó ga jù nú orí tọ́lọ́run lè ṣe fẹ́ dà torí pé ó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqihu fid-din gbogbo ẹni ọlọ́run bá gbèrú dáadáa kan kò sí tí ó ṣe fún tọ̀hún ju pé yóò fún lágbọ́yé ẹ̀sìn lọ àgbọ́yé ẹ̀sìn náà ọlọ́mọjà ṣàfẹ́kù ẹ̀ mo á jẹ́rìí pé kò sẹ́nìkan tíjọsìn tọ́ sí nítòdodo àyàfi Allahu Ta'ala ọba aṣọ tí ó pé méjì gbèlè káfí mẹ́ta lọ kò bí ma ẹnìkan ò bí kò ní orogún bẹ́ẹ̀ sì ni ò ní ẹgbẹ̀ra kò sí aláfiwé fún ọlọ́run bẹ́ẹ̀ sì ni kan ò sí gbogbo ń ti ń jẹ́ agbára ìkápá ọlọ́run ọba lónìí tí ẹ ní ìmọ̀ tí ẹ sì ní ọgbọ́n ọlọ́run ọba yìí mo jẹ́rìí pé òun ló gbé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa salam dìde kó máa jẹ́ òjíṣẹ́ ìkẹyìn àti ìkẹ́ àbí àánú gbogbo àgbáńlá yìí ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́run kó máa bá aṣíwájú ẹ̀já tí ń jẹ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará alé rẹ̀ tí wọ́n mọ́ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lùgbà kó má dáwọ́ dúró lérí àwọn wọ̀nyí kó kárí gbogbo mùsùlùmí àgbáńlá ayé pátá láyé yọ àwa yìí náà lẹ̀ lẹ́yìn eléyìí akira wa ní kíkí ti Islam èyí tó bá gbogbo ìgbà àti àsìkò pẹ̀lú ìṣesí mu pé àlàáfíà Ọlọ́run àánú ọlọ́run ọlá rẹ̀ pẹ̀lú orí ajẹ́jẹ́tọ́ rẹ̀ tí ń jẹ́ àlùbáríkà kó máa bá gbé pẹ̀lú ògo ọlọ́run á tẹ̀síwájú nínú àlàyé alukur'an èyí tí a ń bá bọ̀ láti àná èyí tí a bẹ̀rẹ̀ ní aya àkọ́kọ́ àtẹ́lẹ̀ kejì ń ọlọ́run ọba àlekè ọlá kó wa tẹ̀síwájú fún wa ní àwọn fawaid tí ń bẹ nínú àwọn àyà ìyá apá àwọn ẹyọ lọ́kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí Sheikh Salih Al-Uthaymin bí wọ́n ṣe tó ọlọ́run kó fún alágbọ̀yé ẹ̀ torí náà a'udhu abèrè àlàyé ọ̀rọ̀ ọlọ́run tó ní tààmà sí al Qur'an pẹ̀lú sísáàdì ọlọ́run kò lọ́dọ̀ àṣẹ ìtọ́nù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ẹni ìsọkolu ọlọ́run mẹ́jì láàrin wa àṣẹ ìtọ́nù kò sí tóun máa fẹ́ ń tiẹ̀ máa ń ọlọ́run ju kó máa kéyìn ó máa wí ìntànàbí ò sọ kéyìn ó máa sọ àlàyé ọ̀rọ̀ ọlọ́run táwọn sálàfò ṣe kéyìn ó máa bá wọn fi kún èyí tí wọ́n yọ kú kéyìn ó fi kún èyí tí wọ́n fi kún kéyìn ó yọ kú kó lè máa tẹ̀lé fẹ̀ẹ́nú ẹ̀ irú àwọn tàfàsírù báyìí tẹ́ṣù ti lọ́wọ́ sí kọ́lọ̀n kó ń bẹ̀ àwọn onífẹ̀ẹ́nú àwọn náà gbé tí wọ́n kalẹ̀ nínú àlàyé Quran bá a ṣe jókòó tá à ń ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run yìí tó ti ní ojú pọ́nà tá a fi ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run aya Quran Ọlọ́run ọba òun ló mọ̀rọ̀ sọ ju gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ torí pé òun gan ló dá ọ̀rọ̀ fún àwa tá à ń sọ pé ká mọ̀ rí sọ ọ̀rọ̀ tí ẹ sì lódodo jù torí náà bẹ́yàn bá fẹ́ wá túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run àkọ́kọ́ bíi téèyàn ó gbẹ́sẹ̀ lé àbí ojú òpó téyìn ó tọ̀ náà ni kó wọ ọ̀rọ̀ Ọlọ́run láti fi ṣàlàyé ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú àgbọ́yé súnà Sheikh Albani ló ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ ẹ hàn pé n tó gbajúgbajà ni ká sọ wípé Quran tafsirul Quran bil Quran àwa ní ẹlẹ́ẹ̀kejì tafsirul Quran bi súnà ṣùgbọ́n Sheikh Albani rahimahullah rahmatan wọ́n ní tafsirul Quran bil Quran ma'a súnà bá ń ṣe ṣàlàyé ẹnu torí pé nígbà míì tàwọ̀díhù ayé àwọn ò ní yanjú àbí kéèyàn rí súnà pẹ̀lú ẹ̀ òun la fi ṣàlàyé pé àlàyé Qur'an pẹ̀lú Qur'an ṣùgbọ́n tó ń ti àgbọ́yé súnà lẹ́yìn náà o ni àwọn ó sojú mi kòró o làwọn sọ̀hábà àlàyé tí wọ́n bá ṣe lérí àyà Kùránì ó dúró bẹ́ẹ̀ torí wípé gan ni wọ́n ló ya fi jí ìròyìn tá àwọn ni wọ́n bẹ́ ń bẹ̀ nígbà táyà náà ń sọ̀kalẹ̀ ìwọ tó ò sí ń bẹ̀ táwọn wá ní bó ti ríre tí wọ́n wá ní òrí bẹ́ẹ̀ kí láròjàre tiẹ̀ kí ló fẹ́ wí àwọn ni wọn gbọ yé jù ọ lọ àpẹẹrẹ ẹrú ẹ̀ o là sàlátù tá à ń ṣe fànàbì ọlọ́run sọ nínú Qur'an nínú suratul Ahzab inna Allaha wa malaikatahu yusalluna ala nabi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 àwọn sàábé béèrè lọ́wọ́ ànábì kaifa nusalli alayka ya Rasulallah bó láṣe máa ṣe tọrọ ìkẹ́ àti gẹ̀ fún ọ bó láṣe sàlásàtù fún ọ ànábì sàlàyé fún wọn wọ́n sì wí fún wa bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú àsàlátù tí wọ́n ṣe ẹni tí máa ń wo Qur'an nìkan èyí tó súnmọ́ ni kó sọ pé kò wọlé bẹ́ẹ̀ torí pé máa sàlátù tí wọ́n kọ́ wa ó náà ni Allahumma salli ala Muhammad وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد إن تايا سيسوني صلوا عليه وسلموا تسليما اللهم ní ẹsẹ̀ sàlátù صدق sódà para alẹ́ ẹ̀ sóníkẹ́ bó ṣe ìbùkún àbí àsàlátù tí ń bẹ fún ànábì ànábì wa Ibrahim aleyhisalatu wasalam ṣerú ẹ̀ lónìí ẹ ṣe fún ànábì wa Muhammad nu Quran ẹ rí pé yóò pàkàsọ ń ló fà táwọn apákan náà àwọn àfa onílùgọ tí wọ́n fi sọ wípé hadith yẹn hadith yóò lálàáfíà ni Sheikh Albani rahimahullah rahmatan wasi'a àwọn tá a bá ka sifatu sọláàtì nàbí inú mu kọ́ dímọ̀ rẹ̀ wọ́n ṣàlàyé àfa kan tó ń gboyè pọ̀ nínú lùgọ tó sọ wípé àdìsí yẹn lóòótọ́ ló wà ṣùgbọ́n àdìsí yẹn ò lálàáfíà àìlálàáfíà àdìsí yẹn kèé wá aṣojú pọ̀nà táwọn aláàdìsí fi dájọ́ àìlálàáfíà àdìsí ló fi dá ó nítorí pé kò bá kùránì mu ọ̀rọ̀ yẹn ò sì wọlé lọ́dọ̀ àwọn àfáà ká sọ pé àdìsí kan ò lálàáfíà nítorí pé kò bá kùránì mu odidi tíra kan ó ní Imam Suyuti ṣe lórí ẹ̀ tá à ń pè ní Miftahul Janna láti sọ ṣàlàyé fún àwọn alìsúnà pẹ̀lú àwọn ọ̀rọ̀ báyìí ò lẹ́sẹ̀ ńlẹ̀ torí pé ọ̀rọ̀ ànábì ò ní tako kùránì láéláé ó ní ó tako ó ní ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn sàábé lọ ń béèrè ìtumọ̀ àsàlátù lọ́wọ́ ànábì báwo làwọn sàábé ṣe fẹ́ lọ béèrè ìtumọ̀ àsàlátù lọ́wọ́ ànábì ń gbọ́ jẹ́ pé dèlú wọn ni èdè wọn tí wọ́n jọ ń sọ ni láti mọ̀ pálá àdéṣe òun lálàáfíà ṣé kalibá dá lóhùn wípé ara ń tà ń ṣàlàyé fún gbogbo wa nìyẹn pé mo gbédè lárúbáwá nìkan òòràn àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn àfikẹ́yìn ó lẹ́kọ̀ọ́ nípa àwọn kọ̀wáìd nípa àwọn usul àwọn ìpìlẹ̀ ìntàmọ̀ ìmọ̀ ẹ̀sìn lé lórí èdè lárúbáwá jẹ́ wàsílà ìlàlọ́gọ́yà àkàsọ̀ tá a fẹ́ fi dé bí à ń lọ gan ni ṣùgbọ́n kì ṣe bí à ń rè olèdè lárúbáwá olọ́fàá tó jẹ́ pé gbogbo àwọn tó kéde náà tó yanjú ṣùgbọ́n tí wọn ò lẹ́kọ̀ọ́ àwọn ìpìlẹ̀ tá a mọ òfin ẹ̀sìn lé lórí wọn ò máa kẹsẹ̀ bọ́sẹ̀ tí wọ́n bá fẹ́ ṣàlàyé ẹ̀sìn ìwíkúwìí ni wọ́n máa wí in tí wọ́n bàjẹ́ yóò pọ̀ ju tí wọ́n tún ṣe lọ irú wọn ní túmọ̀ hijab gẹ́gẹ́ bí tapoli tá a jókòó sábẹ́ ẹ̀ ìwíkúwìí ni ń wí yẹn náà àbáṣọ lásán tá a wọ̀ ó nítorí ní pè ní hijab ní gàgà torí pé ojú tí ń fi ń wo ọ̀rọ̀ ojú èdè lárúbáwá ni kò fojú ìta mọ òfin ẹ̀sìn lé lórí àwọn usul àti kọ̀wá ìdú ẹ̀ kò mọ́ Sheikh Albani wá ní arákùnrin yẹn ọ̀kanú àwọn àgbà àfáànú èdè lárúbáwá ni ó ní ṣùgbọ́n kò wo nọ́sù hadith yẹn torí ní tádìsì sọ ni pé àwọn sàábẹ́ ní káyífà nùsọ́lì àlẹ́ ìkà wọn ò sọ pé má máa ní sọ́láàtì wọn sọ pé rẹ̀ ànábì kí ni ìtumọ̀ àsálátù ní tí wọ́n sọ ní pé báwo láò ṣe máa ṣàsálátù lànábì wá kọ́ wọn pé kúlù allahumma salli ala muhammad bẹ́ẹ̀bẹ́ẹ̀ ànábì wá ní báyìí lẹ́ṣẹ̀ máa ṣe kéṣe pé tùmọ̀ rẹ̀ wọ́n ń béèrè ó ló ṣubú ń bẹ̀rù ni. so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ṣàlàyé fún wa kó ló rán ànábì sí wa ó ní ó máa sọ قبل يتلو عليهم آياته ànábì ó máa ka kuraani fún wa ní kíkà àwa náà máa ka tẹ̀lé oní wọ́n ń pè ní talikin ká pè sí ni lẹ́nu ẹnìkan ò lè dá kuraani kà àfi kí wọ́n kà fún ọ kó máa pè tẹ̀lé wọn lẹ́nu. mi wá lè sọ bóyá àlìjànnú kan lè máa gbẹnu rẹ sọ̀rọ̀ ṣùgbọ́n kuraani gángan èèyàn kọ wọ́n ó pè ọ lẹ́nu wọ́n ó pè bẹ́ẹ̀ gbogbo ọ̀nà tí wọ́n gbà ṣàlàyé bí wọ́n ṣe ń pe ara àfi téèyàn kanu tíra bó bá lanu kò ní jáde bẹ́ẹ̀ àfi kẹ́ni tó mọ̀ ó gbọ́ kó o kà fún kó wá ṣàtúnṣe ahọ́n rẹ títí tí ó fi bá mu. yẹtùlúnà alẹ́ ayáàtì wáyọ alìmúmúlì kìtàbà èyí nìkan kọ́ yóò wá máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ tíra yẹn gangan yóò máa fọ̀ wá mọ́. àwọn àyà Quran yóò máa sọ pé túmọ̀ rẹ̀ rẹ̀ wáyọ̀ alimu mulikitaba sunna nìyẹn gẹ́gẹ́ bí Imam Shafi ṣe ṣàlàyé ẹ̀ pé alihikma asunna so àwọn oṣojú mi kòró ní tí wọ́n tún sọ nípa ẹ̀ agbọ́dọ̀ mọ́ téèyàn bá ti wá tayọ ààlà tí ò gba ojú ọ̀nà yìí wíkúwí ni ó máa wí bírú tẹ̀sírì àwọn súfì ẹ wo ń tọ́lọ́run ọba sọ fún ànábì wa Musa alayhi salatu wassalam nígbà tó ọlọ́run ní suratu nazia ọlọ́run ní ìdábìlá firaona iná utọ́gọ́. ìrẹ̀ musa ìdábìlá firaona lọ bá firaona ọlọ́run ní alẹ́ àtàkà hadithu musa ṣé ó ti dé wá bọ́ abóòtí ìgbọ́ ní ìròyìn musa. mukọ́dásí tó wá nígbà tó lùwà rẹ̀ ké sí i tó pé láfonífojì mímọ́ tó wá ilá fèrè àwọn iná ọ̀gọ́ lọ bá fèrè àwọn fèrè àwọn ti kọjá là. sọ fún pé ṣé o fẹ́ àǹtàzákà láti fọ́ra rẹ̀ máa wá díyàkà ìlà rọ́bì kàfàtà ọ̀ṣà kí n fi ọmọ náà lójú ọ̀nà ọlọ́run ọba rẹ kó páyà ẹ̀ ibi tá a fẹ́ ló ń bẹ̀ òun ni pé ńgbà tọ́lọ́ ní olọ́ba fìràhùn àwọn kan nú àwọn gùláàtì sùfìyìn àwọn aláṣejù nù wọn wọ́n ní alifirahun huna di maana alikọlibu pé nígbà tí Musa tọ́lọ̀ ní ọlọ́ba fìrìhánà fìrìhánà yẹn ọlọ́run kan ló bẹ́ẹ̀ ni ìtumọ̀ rẹ̀ ní ọkàn torí pé ọlọ́run ti ṣàlàyé pé iná utọ̀gọ́ ọkàn ní máa mú yàn sọnù torí náà ọkàn ni mú lọ́lọ́run ní kí Musa ọlọ́ọ̀ bá kìí ṣe fìràhùn wọ́n sọ eléyìí ni nítorí àkídà àwọn tí wọ́n fi sọ pé fìràhùn náà kìí ṣọ̀tá ọlọ́run òun àti ṣàìtọ́ọ̀nù wọ́n gbà pé èṣù pé òun gangan ló gbọ́ tàwíìdì yé ìmọ̀ ọlọ́run lọ́kan wọ́n léṣù ló yé ju àwa lọ wọ́n ní tàtọ́ ọlọ́run ọba ní oṣù jùdú lé ádámà fásajàdù wastakbaro wọn ò ní wá kàdé bẹ́ẹ̀ wàkánà mílíọ̀nù káfírí wọn ò ní kàdé bẹ́ẹ̀ ní tí kàn sọ ni àbá wọn ló kọ̀ wọ́n ní kílómẹ́ṣù kọ̀ wọ́n ní èṣù ti gbọ́ yé pé ọlọ́run ní ká má forí balẹ̀ fẹ́ nìkankan látàs judu lè ṣàmùsì wà lálẹ́ kọ́mà wá judu lè láàyè kọ́lákọ́ hùmọ́ tó ní ó ti gbọ́ yé pà gbọ́dọ̀ forí balẹ̀ fún nǹkankan ní òjò gbọ́njọ́ náà sọ́lọ́ ńlẹ́nu torí náà fìrìhánà náà wọ́n gbà pé ni ọlọ́run ní láyé ìdínú ni tí wọ́n fi lọ yọ kúò kó mọ́ bá sọ pé Musa ọlọ́run rán sí wọ́n á ní ọkàn lọ́lọ́run sọ ń bẹ̀ torí pé ọkàn ní máa sọ yànánù ìgbà tọ́lọ́run tó sọ fún ànábì wa Musa nínú suratu Taha wípé wàá lè kí àsọ́ọ̀kà ju ọ̀pá rẹ̀ lẹ̀ gbogbo ń táwọn èèyàn tí àwọn òpìdán tí wọ́n jù lẹ́nu àwọn ìbáàlà àwọn okùn tí ń wá ń dàbí ẹni pé ejò ni lójú àwọn èèyàn látara dandan tàbí ìṣíjú ejò tí ẹ ní ọ̀pá ejò gangan ni ó dà yóò gbé mi wọ́n ní aliki asọ́ka wọ́n ní túnmọ̀ rẹ̀ ní aliki dúnìyà pé palẹ̀ ayé tì lọ́lọ́run àwọn burúkú bẹ́ẹ̀ ọlọ́run kó wa Ibrahim nígbàtí ìbúrọ̀wà ibi kọ́lá Ibrahim rabbi arini kaifa tuhyil mauta inna qalbi ọlọ́run ní ìgbà tí ànábì Ibrahim wí fún olúwa rẹ̀ pé rabbi olúwa mi arini kaifa tuhyil mauta fi hàn mí bó o ṣe máa jí òkú mo fẹ́ mọ bó ṣe jí òkú dìde ọlọ́ọ̀ni awalam tó min so nígbàgbọ́ mọ́ ni kọ́ọ̀lù bàlá ó ní rárá o kì í ṣe pé òun ò gbà wọ ọlọ́run gbọ́ o líyà tí òun fẹ́ kọ́yẹ̀ òun ó balẹ̀ ni àwọn sufi tún ní wọ́n ní kọ́lípù rẹ̀ ń bẹ̀ yẹn wọ́n ní ó dàá pè ní wọ́n ní sọ̀díkì wọ́n ní ọ̀rẹ́ kan ń bẹ fún anabi Ibrahim alayhi salatu wasalam pé ó ní ọ̀rọ̀ ọlọ́run ni ò gbọ́ ọlọ́run gbọ́ ló wá nílé ya pé kọ́rọ̀ ẹ̀mí yìí kó lè bá àfọkànbalẹ̀ irú àwọn tẹ̀fsírì bẹ́ẹ̀ ọlọ́run ó làwọn bẹ́ẹ̀ àbíbá àwọn ṣíà tó ṣe pé gbogbo àyà kùránì tó bá ti da wọn ó dá lórí ali àti fatima pẹ̀lú hasan àti hussein nígbà tó lọ sọ nínú suratul rahman kọ marajal bahrayni yaltaqiyan يبغيان ربكما Ọlọ́run ní àwọn odò méjì kan ń bẹ tí wọ́n ń ṣàn tí wọ́n sì ń pàdé ara wọn àwọn odò méjèèjì tí wọ́n ń ṣàn yìí àwọn ṣíà wọ́n ní Ali àti Fatima ní àwọn ní ọ̀sán kanra wọn lọ́lọ́run wí ń bẹ́ẹ̀ yakhruju minhuma lu'lu wal marjan ọlọ́run ní jáde ń bẹ̀ nú àwọn odò méjèèjì náà àlúùlù òun náà làwọn òkúta ayébíye wal marjan àti ilẹ̀kẹ̀ pupa ń jáde ń bẹ̀ wọ́n wá ní lúùlù wal marjan òun ní alhassan àti alhussein ọmọ tí fatima bí fún ali àwọn ọmọ méjèèjì ni wọ́n ní lọ́lọ́run wí ń bẹ̀ wọ́n ṣe léyìn láti fi ṣe intisor fún àkídà abú wọn tí wọ́n ti ní àti zu uzọ́nì bí sọ̀hábà àti ìgbàgbọ́ ọbú àti èrò bú tí wọ́n ní sáwọn sàábé ànábì torí pé ọlọ́run fẹ́ràn àwọn sàábé ọlọ́run sì ti yọ̀ǹda wọn nínú Qur'an asabiquna al-awwalun minal muhajirin wal ansar. sabiquna. أعد الله لهم جنات تجري تحتها الأنهار ọlọ́run ní asabikunal awalun àwọn tí wọ́n gba wájú nú àwọn ẹni àkọ́kọ́ minal muhajirin nínú àwọn tí wọ́n wá ṣàtìpó nílùú madina àwọn tí wọ́n torí ọlọ́run jáde kúrò nílùú mẹ́kà tí wọ́n ṣe hijira al-intikal min baladi kufri ila baladi islam aw min baladi bid'a ila baladi sunna àwọn tí wọ́n torí ìtọ́lọ́n jáde kú onú ìlú lọ sí ìlú tí wọ́n ti rọ́lọ́run ọba sìn wal ansar àtàwọn tí wọ́n gbà wọ́n lálejò ń jọ náà ọlọ́ni rọ́dí Allahu anihum wa radu gbogbo wọn pátá lòun yọ́nú sí èyí nìkan kọ́ àádẹ́lẹ́ ọmọ jannati tajiri tátàlẹ̀ àníhàr òun tún ti pèsè àlìjẹ́nà lẹ̀ fún wọn táwọn akérèmọdò ń sàn lábẹ́ ó ti pèsè ẹlẹ́ni ṣùgbọ́n sún uzan níbi sọ́hábà èrò bú táwọn ṣíà àníṣà wọn sàábé gbogbo àyà Qur'an tọ́lọ́mà irú ìta amúwà wọ́n máa ń sọ pé Ali Fatima Hasan Hussein wọ́n á mọ wọ́n fẹ́ dọ̀tí àwọn sọ̀hábà irú àwọn àyà ìwọ̀n ò ní tú nǹkan mẹ́rin wọ́n mọ̀ wá bó tilẹ̀ pé àwọn gùn láti inú wọn wọ́n tún ní àkídà kan tẹ́ ń pè ní bàdá ó ní pé ìgbàgbé a máa ṣe ọlọ́run lọ́dọ̀ tí wọ́n ní o wípé àwọn àyà mi tẹ́ bá mu wá tó kò wọ́n lójú tí wọ́n ò rí bí yìí sí wọ́n ti sọ pé ó gbàgbé ń gbà yẹn ni àwọn gòláàtì àwọn aláṣejù inú wọn ni. àbí àwọn kọ̀díyaniyún ńgbà tó lọ́n sọ pé mákànnà Muhammad abba adimi rijalikum wàlàkín khataman nabiyyi ọlọ́run ní ànábì wa Muhammad nígbà tó lọ́n fẹ́ ṣàlàyé ìjẹ́ òpin òjíṣẹ́ ànábì fún àwa mùsùlùmí ọlọ́run ní ànábì Muhammad sallallahu alaihi wasallam kìí ṣe bàbá ẹnìkan nù yín walakin rasulallah òjíṣẹ́ ọlọ́run lànábì àwọn wa ní òkà ni pé ìtumọ̀ rẹ̀ ni pé tẹ̀wọ̀n pé tẹ̀yàn bá fò ká sọ́wọ́ kí ló ṣeun àfáànú èdè Yorùbá tẹ̀yàn bá fò ká ọwọ́ kí ló ṣe ẹ́ yóò lè fò ká ọwọ́ nù rárá ó ṣọ̀ṣọ́ ẹ̀ẹ́n tí a ń pè lọ́ṣọ́ tẹ̀yàn bá ṣọ̀ṣọ́ ni pé n tí ò sí lára tẹ́lẹ̀ ó wá fi lé tẹ̀yàn bá kó ẹgbàá lẹ̀ ẹgbà ọrùn ẹgbà ọwọ́ kó gbogbo ẹ lẹ̀ ṣùgbọ́n tó o bá ti fi sára kí ló ṣe yẹn ó ṣọ̀ṣọ́ wọ́n á ní torí náà ìtumọ̀ rẹ̀ ní pé ànábì kì í ṣe pòun lòpin ànábì ṣùgbọ́n ó jẹ́ ọ̀ṣọ́ fún àwọn ànábì yòókù ògo ló jẹ́ fáwọn ànábì yòókù ibi tí wọ́n lọ tú sínú nítorí ìgbàgbọ́ burúkú wọn tí wọ́n fi sọ pé Gulam Ahmed ànábì ọlọ́run ni wọ́n láti tú bẹ́ẹ̀ tí sàábé kan ò sì tú bẹ́ẹ̀ rí láwọn táyà Kùránì sọ̀kalẹ̀ lórí ẹ lójú wọn torí náà irú àwọn tẹ̀fsíìrì burúkú bẹ́ẹ̀ abẹ́ ọlọ́run ọba kó là wá ń bẹ́ẹ̀ àbí àwọn ará amẹ́ríkà ńgbà táwọn èbó mú àwọn èèyàn lẹ́rú tí wọ́n fìyà jẹ wọ́n àwọn kan náà ni ó dá àwọn èbó tẹ́ àwọn ni wọ́n gbogbo náà ni gbogbo àwọn gbogbo èbó iná ni wọ́n wọ̀ wọ́n pe ọkùnrin kan ní Elijah Muhammad òun kú 1975 ló kú òun náà níjọ tiẹ̀ tó dálẹ̀ nínú gbàgbọ́ ọjọ́ rẹ̀ ni pé ọmọ náà ni ó sì máa yà gbàtọ́lọ́ ní yawma yunfakhu fi suri wa nashurul mujrimina yawma idin zurqa ṣàkóyìn tó wá gbèrè lárúbáwá <laughs> zurqa zarqa bíi àwọ̀ bíi búlù ṣàkójú àwọn èbó bíi blue eye báyìí ni ntí kìíní sì túmọ̀ sí ọ̀tọ̀ tó wá ní sẹ́ẹ̀tì rí pé ọlọ́run sọ pé àwọn mujrimun àwọn tí ó wọ̀ náà àwọn èbó ni ló fi wá sọ pé gbogbo ọmọ àlìjáná èèyàn dúdú ni kódà sọ pé ọlọ́run èèyàn dúdú ni

ìsúwádá ti yẹn ìtumọ̀ rẹ̀ ni pé ó da dúdú kìí ṣe pé àwọn tójú wọn dúdú tari akuhum kọtarọ ula ika umuli kafarọ tuli fajarọ níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ àwọn kan bẹ tójú wọn dúdú kìí ṣe pé dúdú ni wọ́n tẹ́lẹ̀ wọ́n dà látara nira tó dé bá wọn ṣùgbọ́n wà lọ tún pé àwọn bíláàkì náà àwọn lọ́mọ náà wà á mẹ́sẹ̀ ìbòyá dot wujuhum ìwọ́n láwọn tójú wọn funfun àwọn lọ́mọ àlìjẹ́nà torí náà àwọn èbó àwọn lọ́mọ àlìjẹ́nà wọ́n lọ yí bẹ́ẹ̀ ìtọ́lọ̀ sì ń sọ ọ̀tọ̀ gbogbo orú nǹkan bẹ́ẹ̀ káwọn èèyàn máa fi tẹ̀fsìrì ṣáwẹ́ wa àbí kéèyàn máa fa léṣà yọnu Qur'an wọ́n sọ̀rọ̀ àfáà kan ní agbo ọkùnrin wọ́n ti ń gbowó wọ́n ti olówó kan wá dé ó kọ rẹ̀ wá jẹ́ wàhábì wà pé kí ló owó bò láàṣẹ gbowó lọ́dọ̀ ọkùnrin kí sọ̀rọ̀ mọ́ sí o torí tí kùránì sọ nípa rẹ̀ nǹkan tó burú ni o kùránì níbi èèyàn bá ti gbọ́ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run kéèyàn kú òun ni lẹ́sẹ̀kẹsẹ̀ téèyàn bá ti kú òun kí lọ́lọ́run sọ ó ti dára wọn nù ọlọ́run kí wọ́n ń lọ pé ká mọ̀ sí ń náà. mo ń bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. ọlọ́ni ìwọ náà ara wọn ni wọ́n ṣùgbọ́n tí mo bẹ́ lò ní pé ńgbà ń dé wà òkà sẹ́yìn pé rọ́bà náà abúlà náà náà mina zuwaji náà ńgbà ó débẹ̀ tó wá kà débẹ̀ ó sàdúrà ní ìfẹ́ ní wàhábìlà náà wàhábìlò ní orí bá gbówó lẹ̀ àbí kẹ́yìn ẹjọ́ ẹ ẹlọrin ní ìsìn kó ní pàkátà wà nù Quran bọ́lọ̀ dákọ̀ àdúgbò kan lọ́rin bẹ́ẹ̀ nígbàtọ́ ní bákà ní na awu alaba wudi ali nasi ilé àkọ́kọ́ tá a fi pilẹ̀ lélẹ̀ àbí ilé àkọ́kọ́ tá a ti jọ́sìn lérílẹ̀ olè tó wà ní bákà yóò pàkátà kó bàbá pàkátà mu torí pé ó kọ ọ̀sẹ̀ tí mọ́kà ń irú àwọn tafsir bẹ́ẹ̀ asadi ọlọ́run ọba ọlọ́run mọ̀jà wà nínú àwọn tí ó mọ̀ ṣe irú ẹ̀ bismillahirrahmanirrahim ní orúkọ ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé ọba tí ń jẹ́ Allahu àjọkẹ́ ayé àṣàkẹ́ al ayé àkọ́kọ́ nù suratu An'am. alhamdulillah. alhamdulillahi ọlọ́run ọba ní ẹ̀yìn ní tó wọ́n ọlọ́run ọba ọba tó dá àwọn sánmà àtilẹ̀ òun nìkan kọ́ tó dá àwọn òkùnkùn àtìmọ́lẹ̀ bí rabbihim ya'dilun tó ń ti bẹ́ẹ̀ àwọn kèfèrí wọ́n yapa ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ àwọn kèfèrí wọ́n fi ẹlòmíì wọ́n fi kẹ́gbẹ́ ọlọ́run wọ́n fi wé ọlọ́run àwọn àǹfààní tí ń bẹnu àyà yẹn olabẹ́mọ̀ kàyé alákọ̀ọ́kọ́ tàná ọlọ ìtààlà nafsa ọlọ́run ọba àlekè ọlá ó yinra ẹ̀ hamidallahu ta'ala nafsa ala an khalaqa samawati wal ardi ọlọ́run ọba yinra ẹ̀ lérí pé òun dá sánmọ́ àtilẹ̀ wàhádà hamdu inda ibtida il ọpẹ́ ẹtẹ lẹ́yìn nígbà tó pilẹ̀ dídá sánmà àti ilẹ̀ ní torí pé Ọlọ́run bá sọ pé fàtírù sàmáwáti wàlá níbòmí ó ní bàdíù ìyẹn gan labẹ́ lò bàdíù sàmáwáti wàlá àdì Ọlọ́run bá ní òun lòun dá sánmà àti ilẹ̀ bàdíù bí máàna kọ́ọ́líkù sàmáwáti wàlá àdì alágọ́ìrì mìsálì sábìkì ìtumọ̀ ẹ̀ nìyẹn ẹni tó pilẹ̀ tó dá sánmà àtilẹ̀ láìsí jẹ́ pé irú rẹ̀ ń bẹ tẹ́lẹ̀ tó nípìlẹ̀ yẹn ọlọ́wọ́ bá dú oyin rẹ̀ pé bẹ́nìkan oyin òun oyin ra òun bẹ́ẹ̀ náà ni nínú ẹ̀ nígbà míì ọlọ́wọ́ máa mọ́ oyin rẹ̀ nígbà tó bá tún parí iṣẹ́ tán wọ́n fún wa ní àyànú Qur'an ọlọ́run tó bá dijọ́ gbèdè alkiyama wátàrọ̀ mẹ́lá ikata ha fínàmínà haúlìlẹ̀ àríṣì يسبحون بحمد ربهم وكدي بينهم بالحق وكيل الحمد لله رب العالمين ìgbà tó díjọ́ gbéǹde alìkíámọ̀ ti ṣe parí nìyẹn bẹ́ẹ̀ náà ni Ọlọ́hun bá oyin rẹ̀ nínú sọ́rọ́tù Fatiha níbẹ̀rẹ̀ alhamdulillahi rabbil alamin ìgbà tó parí gbogbo iṣẹ́ al'alam alamun gbogbo tí ń jẹ́ ìṣẹ̀dá ti pé tán Ọlọ́hun ní òun yinra òun lórí iṣẹ́ tóun ṣe yìí bí kèfèrí ò òun yíra òun ìyẹn nìkan kọ́ hamida nafsa wa tabaraka wa ala alátànà zuin min kulli wa naqsin wa kirbiyahi wa azamatihi ọlọ́run ọba tún yin rẹ̀ lérí mímọ́ kanga rẹ̀ jíjìnà tẹ́fẹ́tẹ́fẹ́ níbi gbogbo àbùkù wa naqsin àti gbogbo àbùjẹ́kù wa

alẹ́dí lamia takizi walada ń tí ò mẹ́nìkan lọ́mọ kò bímọ kò sì múyàn lọ́mọ kò adopt kò fẹ́ yàn sọ́mọ. kò sì sí fọlọ́run ọba orogún níbi ìṣèjọba ẹ̀ nítorí ìmọ̀ bímọ ìpèpè ọmọ mọ́lọ́run ọba àbùkù ló jẹ́ fún ìmọ̀ wá orogún fọlọ́run ọba níbi ìṣèjọba ẹ̀ ó jẹ́ ààyè ló jẹ́ fún àbùkù ló jẹ́ fún àbùjẹkù ló jẹ́ fún láìfi ni wọ́n lámì yàgùn la wàlíyùn mìnàdúlì wákàbílì tàkbírà ọlọ́run ọba yin rẹ̀ lérí ẹ̀ láàyè mí ọlọ́run ọba tún yin kẹrin lérí sísọ ìwàjà ìyẹn nu suratul Kaf ọlọ́run ọba ní ẹ̀yìn gbogbo nítorí wọn ọlọ́run lérí kíni. òun sọ kùránì kalẹ̀ fún ẹrúsìn òun tí ń jẹ́ Muhammad kùránì náà lámúyájí aláwọ̀ ìwàjà kò sí gbùngbùn nínú kùránì. ṣàdídàmí ladóní. èyí tí mo kàn fẹ́ lò bẹ̀ náà ni pé ọlọ́run sọ kùránì kalẹ̀ oyin rẹ̀ lérí ẹ̀ talẹ́ni tó sọrú ẹ̀ kalẹ̀ rí kó wá wí talẹ́ni tó kọrú ẹ̀ kó wá sọ talẹ́ni tó nímọ̀ rú kùránì kó bọ́ gbangba kó wá fìdí ẹ̀ múlẹ̀ ẹnìkan ò lè ṣe lórí eléyìí ọlọ́run tún yin rẹ̀ torí pé kùránì kò sí gbùngbùn nínú kùránì kò sí wíwọ́ ń bẹ̀ gbogbo ọ̀rọ̀ kùránì lógún kò sí síbi tí kùránì ti takora wọn kò síbi tó ti gúnra wọn ọlọ́run ọba yìn rẹ̀ lórí ẹ̀ nínú àwọn àǹfààní tí ń bẹnu ayataka òun náà ni anna khaliqa samawati wal ardi huwa Allahu azza wa mẹ́ẹ̀ pé ẹni tó dá àwọn sánmà àtilẹ̀ kò sẹ́ni méjì tó dáa ju ọlọ́run ọba lọ wàlá ahad ìdá anna khalaqa samawati wal ardi kò sẹ́ni tó sì pè pé dídá sánmà àtilẹ̀ mọ́ra ẹ̀ rí látijọ́ tilẹ̀ ti ń jẹ́lẹ̀ látijọ́ táyé ti ń jáyé àti ìkànnú tàn àyàfi wèrè táwọn èèyàn ò ní kọ̀rọ̀ rẹ̀ kún tí má ti ń sọ náà làwọn èèyàn ò máa fi ṣe yẹ̀yẹ́ àyà yẹn náà àrígbọ́n bẹ́ẹ̀ walimushirikun laosu ìlú anikọ́líkì samawati walad lakọ́lu allah bá béèrè lọ́wọ́ àwọn ọ̀ṣẹ́ bọ́gan pé ta ló dá sánmà àtilẹ̀ ní tí wọ́n sọ ni pé ọlọ́run ló dá wọn ò ní sọ pé ṣàǹgó ló dá wọn ò ní pógùn wọn á lè pé ìrànlọ́wọ́ o bí àwọn ẹ̀nà sọ́rọ́ tí wọ́n ní Isa ọmọ Màríàmù ràn ọlọ́run lọ́wọ́ ṣùgbọ́n wọn ò ní póhùn ló nítorí pé ọlọ́run wọn ni. karima nínú àǹfààní anna taari lókè yìí ẹ̀dá ni ọlọ́run ló bẹ nípìlẹ̀ kìí ṣe pé n tó wà fún rẹ̀ torí pé àwọn èèyàn kan nínú àwọn oníròrí àwọn philosophers wọ́n gbà wípé kìí ṣe pọ́lọ̀ ló dá sánmọ̀ wọ́n gbà pé ń bẹ ń bẹ látilẹ̀ áyà yìí ó jẹ́ èsì panumọ́ fún wọn wípé ọlọ́run ọba ó dá sánmọ̀ yìí kìí ṣe pé ń bẹ ń bẹ tẹ́lẹ̀ nínú rẹ̀ anna samawati jamun لأن أن أن السماوات جمعة لأنها جمعت وعددها سبع سماوات بالنص القرآن wọ́n ní nínú rẹ̀ náà ni pé nínú àyà yẹn aṣọ amúsánmọ̀ wá ní gbólóhùn ọ̀pọ̀ àmúwálẹ́yọ nítorí pé sánmọ̀ kìí ṣe yọkan nínú àwọn nǹkan tí ó jẹ́ àǹfààní tá a rí gbọ́ yé nínú àyà yẹn méje sì ni nínú rẹ̀ náà ni àtàfúríkù bayna díkìrì samawati wal ardi haisu dákàrọ̀ samawati jamu'an wal arda mufroda ọlọ́run ọba ó dákọ sánmà nínú àyà yẹn pẹ̀lú gbólóhùn ọ̀pọ̀ jamu'u ṣùgbọ́n gbà tó fẹ́ dákọ lẹ̀ ó mu wá ní tẹ́lẹ́yọ wọ́n á ní wàdálìkà lè anna samawati àádọ́mù minal ardi bala àádọ́mù bi nítorí pé sánmà tóbi jùlẹ̀ títóbi jùlẹ̀ tó wá tóbi jùlẹ̀ nílọ ó kọjá bẹ́ẹ̀ torí pọ́lọ̀ fi wá nu suratul Mulku ọlọ́run ọba ní wàhálà kọ́ ní zayyana sàmà àdúníyà bímọ sọ́bíhà wàjàánà àrùjúmọ̀ lìṣẹ̀yàfín wà átàdínà làhùmà àdàbà sàír. àdúníyà bímọ a ṣe sánmọ̀ ayé lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn àtùpà èmi lòṣùpá ni èmi lòòrùn àtàwọn ìràwọ̀ gbogbo wọn pátá abẹ́ sánmọ̀ ayé ni wọ́n wà ó fi hàn pé sánmọ̀ fẹ̀ jù bẹ́ẹ̀ lọ tó wọ́n lọ sí mẹ́ntàwọn onímọ̀ ìjìnlẹ̀ sọ nípa bí ayé ṣe kéré sí òòrùn nípa títóbi nípa báyé ṣe kéré sí ìràwọ̀ nípa títóbi ẹ sì wòye ìràwọ̀ tí ń bẹ lábẹ́ sánmọ̀ ta ló lè kàá kò sẹ́ńtọ́ lẹ́ka àwọn àfọ àwọn onímọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì wọ́n ní ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ó ní ìràwọ̀ tí ń bẹ nínú àgbáríjọ ìràwọ̀ kan tí wọ́n ń pè ní constellation àbí èyí tó wà ní tayé tí wọ́n ń pè ní one hundred million stars wọ́n ní ló wà ní milky way tayé wọ́n ní irú rẹ̀ mélòó ní bẹ wọ́n ní àwọn ọmọ yẹ kò ló ń kà wọ́n tún wá sọ nínú ìwádìí wọn pé ojoojúmọ́ ní tó ń fẹ̀ sí ń sá lọ wọ́n ní ń fẹ̀ sí gbogbo ẹ̀ sì ń bẹ lábẹ́ ayé a ń bẹ lábẹ́ sánmà sánmà yẹn wá kún gẹ́gẹ́ bí a ṣàlàyé lánàá fún wa fún àwọn torí náà wọ́n dákọ sánmà ní ọ̀pọ̀ wọ́n máa yẹ ilẹ̀ wa ní ọ̀kan lẹ́yọ wà á nà kọ́dí yóò bìlì wà yóò nu ayé àbáǹfààní tá a rí ń bẹ̀ nígbà míì wọn a máa kan ṣùgbọ́n tá a gbà kan yẹn ló rọ́pò ìran torí pé ilẹ̀ náà méje ni gẹ́bà ni ṣàlàyé inú Qur'an lánàá tààsì mú wánú hadith tánàbí wa Muhammadu sallallahu alayhi wa sallam ní manikitatọ̀ aminala ardi shibran manikitatọ̀ shibran minala ardi zulman tọ́wakọ̀ ulọ ubi iya omalikiyamati min sábì ardin ẹni ó bá jílẹ̀ onílẹ̀ mọ́tiẹ̀ ní tó jẹ́ bí àtẹlẹwọ́ ọ̀kan ọwọ́ kan báyìí lójínú lẹ̀ á so mọ́ lọ́rùn àìdí táì fún o ní ó fi ṣe táì níjọ́gbélé alkiyama délẹ̀ keje ń tà fàyọ́ ń o ní pé ẹ̀rí pé ilẹ̀ ń kèé ṣe kan méje ni ṣùgbọ́n àwọn adákọ̀ rẹ̀ lẹ́yọ kó lè dúró fún kí ni o jíǹsù àwọn ìyókù rẹ̀ tí wọ́n ń pè ní generic noun lọ́dọ̀ àwọn ilé ìbò nínú àwọn àǹfààní tá a rí bẹ́ẹ̀ àbáwọn ẹ̀kọ́ tá a kọ́ bẹ́ẹ̀ samawati wal ardi wàjáàlá zulumati wan nur ká tó múyùn níwá nínú àwọn nǹkan tá a tún rí kọ́ mbẹ́ òun náà ni wípé ilẹ̀ ẹnikẹ́ni tó bá ti ní ilẹ̀ lókè òun náà ló ní désàlẹ̀ inú ìdájọ́ tàrífà ìyọnu sàríà nìyẹn torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní bẹ́yàn bá jí ilẹ̀ kan mọ́ tiẹ̀ sẹ́yìn kó ní wọ́n ó gbẹ́délẹ̀ kélo ìkeje ó fi hàn pé kálẹ̀ èèyàn nílẹ̀ kan bì kan ní ìsìn ẹnìkan wá lọ gbẹ́lẹ̀ pẹ̀lú technology ó wá gbẹ́ ihò ìyẹn tó drill ó wá débi abẹ́ ilẹ̀ wá ń sálẹ̀ ń wá ń gba góòlù ńbẹ̀ àbí ń wepo ńbẹ̀ a wá lọ rí múlẹ̀ kó pé ilẹ̀ wá ń bì ló ti mo ní òun ò dórí ilẹ̀ yín o abẹ́ ilẹ̀ yín ni inú ṣẹ̀ríà Islam kìí sòun ló ní góòlù tí ń wà wọn tí wọ́n fàyọ́ ń bẹ́nu ni kìí sòun ló ṣe kí ni olóni góòlù tí wọ́n nítorí já wà láàlẹ̀ láàrin Iraq Iran nígbà ogun Iran àti Iraq inú ni táwọn ìbò wí fún Saddam pé àwọn Iran wọ́n mọ̀ tí ń jí epo rẹ̀ wà pẹ̀lú tẹkinọ́lọ́jì kan tí wọ́n fi ń fà látàbẹ̀ tó náà nu ṣẹ̀ríà torí náà kò ní wọlé o kẹ́nìkan sọ pé òun ò múlẹ̀ yín o ẹlòmíì náà ṣe bẹ́ẹ̀ ilẹ̀ téèyàn ti rà yóò lọ bù yóò mọ kó yanrìn bẹ́ẹ̀ típa ọmọ kó yanrìn tó wá ní kí ni ó ní ṣèbílẹ̀ yìí náà ló wà ń bẹ̀ yìí ìwọ́kọ́ lọ ní o àti gbogbo tí ń bá ń hù jáde lérí ilẹ̀ náà ẹni tó nílẹ̀ yẹn lónìí anábì sallallahu alaihi wasallam ó sì lẹ́ni ó bá kọ́ dé orí ilẹ̀ náà lónílẹ̀ ẹni ó bá kọ́ débẹ̀ ilẹ̀ tẹ́nìkan kan ò tí ní rí ìwọ ló wá kọ́ débẹ̀ ìwọ náà ló nínú ẹ̀rí pé ńgbà tí ìyá wa hajab tó bí ọmọ rẹ̀ tó gbé ọmọ nì tánàbí Ibrahim gbé òun àtọmọ rẹ̀ wá sí Káàbà kò sí èèyàn kan bẹ̀ mọ́ ibẹ̀ ti dá oró kò sí èèyàn kan tí ń gbé bẹ̀ mọ́ ńgbà tó mí jáde táwọn ìran Jurhum tí wọ́n láwọn fẹ́ wá mọ́ bá a gbé ń bẹ̀ ó ní pẹ̀lú májẹ̀mú pé ẹ̀ ní padà sọ pẹ́yìn lẹ́ni kànga yìí mọ́ wọ́n ní àwọn ò ní wí bẹ́ẹ̀ ó sì jẹ́ ti ìran wọn títí dòní tààmú kànga náà tí ò parẹ́ òun náà ní bí Zamzam nínú ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ́ẹ̀ òun náà ni gbólóhùn tí mo ti ṣàlàyé lánàá nípa ọlọ́run ọba lo kọ́lákọ̀ fún samawa ti wà láàd ṣùgbọ́n gbà tó fẹ́ sọ̀rọ̀ zuluma ti wà nóòrò ó lo jàálà pé ó lè jẹ́ wípé jàálà àti kọ́lákọ̀ ìtumọ̀ kan náà ní méjèèjì pé ọlọ́run ọba da àkọ́kọ́ nù ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìyàtọ̀ tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn apá kan nú àwọn àfáà bí wọ́n ṣe sọ wọ́n nítorí kíni falkholku insha olidati le mahluk wa aslu le mahluk torí pé kálá dá nǹkan ìpìlẹ̀ nù ni ìyẹn pé àwa la pilẹ̀ nǹkan yẹn ẹni tó mú irin tó fi rọ àdá kò lè sọ pé òun dá àdá yóò ní òun rọ àdá ni ṣùgbọ́n irin ẹnìkan ò ní pé òun rọ irin abárin bẹ̀ ni bó onírin ṣe débẹ̀ wọ́n dá a irú ẹyẹ ní ìsìn ẹnìkan ò ní pé òun dá ẹnìkan ò lè sọ pé òun rọ ẹyẹ nù wa wọ́n dá ní torí pa bá bẹ́ẹ̀ ni ìmọ̀wé agbọ́ kìíní ò níye tàbí kéèyàn bá mú àbẹ́já ṣùgbọ́n téèyàn bá mú ike téèyàn sọ di nǹkan míì àbí àwọn oníhà Greek tí wọ́n máa ń ṣe tí wọ́n ń pè ní bọ́dìn ìyẹn ni pé tí wọ́n bá rí ọsàn kan tọ́kan ṣùgbọ́n ọsàn náà kòkòrò èdè aláàmú a sì máa tóbi pọ̀ wọ́n wá rí ọsàn kan tó dùn ṣùgbọ́n tíntìn tí báyìí ni kèé tóbi kòkòrò a máa dà láàmú wọ́n wá rọra mú nínú ọsàn yìí tó dùn tí kòkòrò ń dà láàmú wọ́n á ti bọ ara ìdí ọsàn yìí tó ti fẹsẹ̀ múlẹ̀ tó máa kàn ṣùgbọ́n tí kòkòrò yìí dà láàmú sẹ́mọ̀ yìí pé ẹ̀ka tó bá wá jáde látara ẹ̀ yóò máa jẹ́ ní tí yóò máa so ohun tó dùn kòkòrò sì ní dà láàmú mọ́ nítorí náà wọn ò ní sọ pé àwọn dá ọsàn tó dùn tí kòkòrò dà láàmú ṣùgbọ́n ṣe kí ni wọ́n rọ ni

yá ayọ́ àlùnẹ́sù dùríbà mẹ́fàlù fásitàmì ọ̀la ẹ̀yin ọmọ ènìyàn àti fún yín láwọn àpèjúwe tó pọ̀ etí yín mélòó ẹ̀tẹ̀ tí yín lẹ̀ iná lẹ́dí iná tẹ̀lé ọ̀nà mi dúní la ìlànà yàlùkù dùbàbà gbogbo àwọn tẹ̀ ń jọ́sìn fún tó yàtọ̀ sí ọlọ́run ọba Allah àwọn ò lè dá e sin wọ́lá wìjì támàlà tí gbogbo wọn bá sì parapọ̀ lérí pé fẹ́ dá e ṣinṣin wọn ò lè dá dọ̀rúfà tọ́ọ̀lì àti ntẹ́ ń pè gbogbo yín pátá ọ̀lẹ́ ni ìyẹn ni pé asùnù lè kọ́lí kìnnù ni ẹnìkan wà ní sọ fún wa wípé ẹn tá a bá wo Sesame Street nínú tẹlifíṣàn àwọn bèbí náà ń fọhùn bèbí ò ní sáwọn èbó dání rárá nǹkan tọ́lọ̀ ti dání wọ́n so pọ̀ látara bẹ́ẹ̀ a rí òpìyà láàrin olè wọ́n á ní ṣùgbọ́n zulumat àti nur òkùnkùn àtìmọ́lẹ̀ fúnra ara wọn gan kèése ń tá a lè dá mọ̀ nǹkan tí ń bẹ tẹ́lẹ̀ ni ó jà á mọ̀ wọn ìmọ́lẹ̀ àlè ìmọ̀mọ́lẹ̀ bí ìbá ṣe pé mọ́lẹ̀ hàn lára nǹkan tá a fi rí fún àpẹẹrẹ bókùnkùn bá wà in tí mo kọ ìmí ò lè rí kà ìmọ́lẹ̀ ni ó jà á rí kà ìmọ́lẹ̀ tó wọ ara rẹ in ló jẹ́ ká rí ṣùgbọ́n nígbà tí mọ́lẹ̀ ni ò lè kọjá mọ́ ibi tó ṣókùnkùn bẹ̀ la rí yẹn àwọ̀ wọn tó yàtọ̀ síra wọn ló gbé òkùnkùn ọ̀tọ̀ọ̀tọ̀ jáde fún àpẹẹrẹ ojú ewé funfun agbékalẹ̀ àwọn fi tàdá dúdú a fi kọ nǹkan sí tí mọ́lẹ̀ bá wá wo ara rẹ̀ nítorí pé mọ́lẹ̀ ò lè kọjá mọ́ yóò wá dá ìmọ́lẹ̀ òní padà sójú wa in tí ọ̀jẹ́ mọ́lẹ̀ òyìn ó kọjá ó ní ta ó ní tàdá dúdú àti tákàdá òun náà ni ojú ewé funfun ni yóò wá dúdú ni ó wá dá yàtọ̀ ketekete sí ojú ewé funfun ni àwa máa rí ta kọkà ṣùgbọ́n méjèèjì ni òkùnkùn náà ni wọ́n tó yàtọ̀ síra wọn ilà àwọn afáà tún fi fàyọ pé ló jẹ́ kọ́lọ́hún ó lo jámùrù fún zulumat ọlọ́run ọba lo òkùnkùn ní ọ̀pọ̀ kò pé ní òkùnkùn ẹyọ kan ọlọ́run ọba ní wájà àìlà zulumat wà nóòr ọlọ́run ọba dá àwọn òkùnkùn torí pé àwọn òkùnkùn yàtẹ̀lif àtẹ̀tẹ̀lif òkùnkùn yàtọ̀ síra wọn òkùnkùn mi yóò dúdú kirikiri yóò dúdú náà fi ní òkùnkùn bírímù bírímù àwọn Yorùbá ni ó wí bẹ́ẹ̀ torí pé àwọn òkùnkùn kan bẹ tí èé ṣe òkùnkùn bírímù bírímù mo rò pé ẹ̀yin tẹ́ ẹ ṣe physics náà ẹ mọ̀ umbra àti penumbra èyí ni ó yẹ yín díẹ̀ so látara bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́ ló jámù fún ó wá lo nur ó lo ní mufrod ó lo ní ẹyọ nítorí pé òkùnkùn máa yàtọ̀ síra wọn àmọ́mọ́lẹ̀ kan náà ní bẹ wọ́n tún nínú rẹ̀ ó náà ní pé azulumat òkùnkùn pọ̀ torí pé ọ̀nà àánú òkùnkùn ní ọ̀nà kúfúrù ọ̀nà ṣíríkù kò sì mọ lẹ́yọ kan tábà wo lẹ Yorùbá tábà ní ká mọ̀ ká òòsà tí ń bẹ àlè ká tán àwọn olóòsà fúnra wọn náà àwọn tí wọ́n mọ ìjìnlẹ̀ ìjìnlẹ̀ ifá wọn ní mẹ́rìndínlógún lọ́nà mẹ́rìndínlógún kí ni sixteen times sixteen sixteen close to power two ìwọ́n tó ṣe jáàmù tán ẹ́ two fifty six iye òòsà tí ń bẹ lọ́dọ̀ apá kan nú àwọn nínú mọ́tí àbí kan lọ́dọ̀ àwọn onífá mọ́sí àbí kan lápé o àwọn gbà pé mẹ́rìndínlógún lọ́nà mẹ́rìndínlógún làwọn òòṣà àwọn kan sì gbà pé ó lé nírin ó yẹn pé ó lé ní 400 ẹ wá wo yeun sẹ́yìn pé ojú ọ̀nà kọ̀ọ̀kan òkùnkùn sí ní bàbá sì kúrò nàìjíríà àwọn òòṣà míì ń bẹ táwọn ò gbọ́ rí ẹni ó bá wà láyé ní 1977 nígbà tí wọ́n ṣe fẹ́ stark nàìjíríà ní òrèlè tá a wí tí bá wo tẹlifíṣàn tí ò bá lè lé èkó àwọn òsà ń bẹ tí wọ́n kó wá nígbà náà ẹ̀rí pé ojú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ńlá àwọn àfáà fi sọ pé ọlọ́run ọba ní Allahu waliyul ladina amanu yukhrij naam Allahu الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا والذين والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون جزاك الله خيرا ọlọ́run ní àlọ́ wàlíyù lẹ́dínà àmẹ́nu ọlọ́run ọba ní ọ̀rẹ́ múlẹ̀ ó ní olùdáàbòbò wàlíyù òun náà ní ẹni tí ń dáàbòbò wá ó lọ́rẹ́ múlẹ̀ wá alẹ́dínà àmẹ́nu àwọn wo ni àwọn onígbàgbọ́ òdodo yóò ríjú ohun mina zolomaati ila nur ọlọ́run ló jámù fún ọlọ́run ní ọlọ́run fa àwọn onígbàgbọ́ òdodo yọ nínú àwọn òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ ó wá lo ìmọ́lẹ̀ yẹn ní mufrod ní ẹ̀yọ torí pé ojú ọ̀nà kan náà ni wàhánà ádá sirati mustakim fattabi'uhu ntọ́lọ̀ sọ́nù kùránì nìyẹn eléyìí lójú ọ̀nà mi ọ̀kan ṣoṣo tó dúró tọ́ ẹ tẹ̀lé wàlá tàtàbí òṣùbùl ẹ mọ́ tẹ̀lé àwọn ojú ọ̀nà tó yà lọ́tọ̀ọ̀tọ̀ kùn àǹsàbìlì kélé ni ó má bàa gbé yín àwọn ojú ọ̀nà tó yà lọ́tọ̀ọ̀tọ̀ yẹn kẹ́ má bàa gbé ń kó lójú ọ̀nà tààrà anábì náà ṣe schematically ó yà kalẹ̀ fáwọn sàábé ní àdìsí ibn Mas'ud ó ní kọ́tọ̀ lànà Rasulullahi sallallahu alaihi wasallam kọ́tọ̀ wà kọ́tọ̀ an yamini khututọ̀ wà an shimali khututọ̀ wà qala hadha sirati mustaqim fattabi'uhu wala tattabi'us subul anábì ó ní níjọ́ kan àwọn ń bẹ pẹ̀lú ànábì níjọ́ náà lànábì wá mú igi kan èèfà ìlà tó gbòòrò ó wá fà á lóòrò ìyẹn ni pé látòkè wálẹ̀ ni ń pè lóòrò ó fà bẹ́ẹ̀ tí ń pè ní vertical line ó tún wá fa àwọn ìlà míì ní ìbú ìbú tí ń pè ní horizontal line látara aláàní ó fà sọ́wọ́ ọ̀tún bẹ́ẹ̀ ó wá pọ̀ ó tún fa àwọn míì sọ́wọ́ òsì bẹ́ẹ̀ ó pọ̀ ànábì wá ní adásírọ́tì mustakim eléyìí tó gbòòrò yìí tó jẹ́ ìlà tòró yìí òun lójú ọ̀nà mi tààrà tó dúró tọ́ fattabi'uhu ẹ máa tẹ̀lé wala tattabi'u subul ẹ máa tẹ̀lé àwọn ọ̀nà tó jáde kú ń bẹ̀ torí wọ́kọ̀wọ́kọ̀ yìí fatafarraqa bikum an sabili kí wọ́n má bàa gbé yín lójú ọ̀nà tààrà. látara bẹ́ẹ̀ zulumat ọlọ́run ṣùgbọ́n ẹlòmíì ò wá rántí نعم ولا أنتم عبدون ما أعبد ولا أنا عبد ما عبدتم ولا أنتم عبدون ما أعبد لكم دينكم ولي دين ibi tí mo fẹ́ lónìí yẹn anábì ọlọ́run ni ó sọ fún wọn lakum dinukum ẹ̀sìn yín fún yín wálé ẹ̀sìn tèmi fèmí akílódé tọ́lọ́run ò lo àdíyànú mẹ́wọ̀n tí ò ló jámù in tó ṣẹlẹ̀ ní pé ànábì ní alekúfùrù mílàtún wahida gbogbo bí kò fèrí tí ó ṣe yà lọ́tọ̀ọ̀tọ̀ náà gbogbo ẹni ó bá tọ ojú ọ̀nà kan náà ní tọ̀ kò ló kọ méjì ju kèfèrí lọ la fi pamọ́ pọ̀ pé ẹ̀sìn wo ni o Islam kí lẹ́sìn kejì kúfùrù torí náà àṣìṣọ ọ̀rọ̀ níbi àwọn ẹlẹ́sìn kejì wa hmm, lọ́dọ̀ ọlọ́run iná dínà inda Allah il Islam lọ́dọ̀ ọlọ́run ọba tí ń jẹ́ sìn òun náà ni Islam wa man yabtaghi ẹni ó bá ti lọ sojú kòkòrò ẹni ó bá ti tayọ ààlà tó tasẹ̀ àgẹ̀rẹ̀ kọjá Islam tó tún lọ mú nǹkan míì tí ń pè lẹ́sìn ọlọ́run láàrin ìgbàlẹ̀ àkèrọ̀tì òfò tó ní ẹ̀fọ́ ṣe tó ń tọ̀wọ́ jù bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alìkìyàmọ̀ ọlọ́run ló wí bẹ́ẹ̀ mínàlẹ̀ kọ̀ọ̀sìrí nú àwọn ẹni òfò ni ó wà torí wípé ẹmọ tí a ń pè lófò èèyàn bá lọ ọjà a máa pojú owó béèyàn bá lọ ọjà a máa jèrè nígbà míì èèyàn ó pojú owó nígbà míì èèyàn ò ní jèrè wọn ló ṣọ́ọ̀tì ṣùgbọ́n nígbà èèyàn yóò ṣòfò ó yàtọ̀ síra wọn ẹni ó ọjà tó jèrè ni pé nígbà tó pa ojú owó tó tún wá lé èyí tó lè ní wọ́n ń pè lérè ó lè kéré ó sì lè pọ̀ ẹni ó pojú owó ni pé ń gbọ̀ ó lọ ọjà tó ṣírò gbá tó ṣírò àwo tó ṣírò kòkó bàbá àsáàsùn owó tó gbogbo ń tó ná àti ń tó tajà gbogbo wọn wá kú sí nǹkan náà ajá pé kò ṣọ́ọ̀tì kò jèrè nù ni ṣùgbọ́n nígbà míì èèyàn máa ṣọ́ọ̀tì nígbà tó ta gbogbo ẹ̀ tán tó wá ṣírò ẹ̀ iye tó pa ó dín sí iye tó fi rà á àti gbogbo owó tó ná lérí ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ṣòfò kò rí nǹkan kan mọ́nù ni bí ẹni tó lọlẹ̀ haúsá lọ kó tòmátò tọkọ̀ wá lásìdẹ́ǹtì tí gbogbo ẹ fọ́ dànù àbẹ́ni tó kọ ẹyin inú ọkọ tọkọ̀ tákìtì tí gbogbo ẹyin fọ́ àwọn èèyàn wà máa ṣàdúrà pé ọlọ́run ó fòfò rẹ̀ mí kò rí nǹkan kan múnú nì nùrùn wà kìtàbù mú ó ṣe wọn àfá ó tún la mú wá ṣubúlá sàlám rọ̀tí bá mi sọ súra yìí àtàyà rẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè wò sura ẹlẹ́ẹ̀kẹ́ karùn-ún Qur'an ayà kẹẹ̀dógún bẹ̀ ọlọ́run lẹ́yìn tá a fún tí a ìbàkàtà bí ó ti dé wá báyìí òjíṣẹ́ wa ti ń ṣàlàyé fún yín ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń fi pamọ́ nù tíra tó ti inu zabura ètò àfànàbí dáúdà tẹ dọwọ́ bò ànábì wá bẹ̀rẹ̀ sí sàlàyé ẹ̀ fáwọn èèyàn gbogbo òjé tẹ̀ fi ń jà àwọn èèyàn tẹ̀ ń lọ wọn lọ́wọ́ gbà ànábì wá ń sàlàyé ẹ̀ wọn ń là wọn lójú ànábì ló sọ àwọn ẹrú dọmọ ànábì ló sọ àwọn èèyàn di ẹni tó ní ọ̀làjú inú òkùnkùn bírímù bírímù làwọn èèyàn wà tẹ́lẹ̀ nam. ọ̀pọ̀lọpọ̀ wà kìtàbù ó ti dé wá bá yín látọ̀dọ̀ olúwa yín nùrún ayé ọ̀rọ̀ tá à ń sọ làfà àfilọ́ máyà yẹn wà o ìmọ́lẹ̀ kan wà kìtàbù àti tíra kan mo bí inú tó fojú hàn kùránì kì í ṣe pé yàgò jẹ́ ń ríran ọ̀rọ̀ kùránì kọjá bẹ́ẹ̀ pé wọ́n jọ jẹ́ ń ríran rí Islam imale ni yùrìdúnà lè tó fẹ́ wúnú rọ̀ lọ ibi àfùwá ìhìn ọ̀pọ̀ ń tẹ́ntẹ́nu wọ́n pa iná ọlọ́run ọba ẹni ó bóde lọ́sàn gangan nígbà tóòrùn mú irin yẹn tó wá bẹ̀rẹ̀ sí fi atẹ́gùn sóòrùn òun fẹ́ pa oòrùn àbí nígbà tí òṣùpá tó gún gbá tán òṣùpá ọjọ́ kẹrìnlá tí wọ́n ń ràn tẹ́nìkan wá jáde tó lòun fẹ́ pa ọlọ́run bá ní òtún bá ń tẹ́ lọ́rọ̀ rẹ̀ ó padà já sí kò ní rí ṣe náà tẹ̀síwájú. yáàdì bìí. yáàdì bìí láhùn mẹ́rin. ẹ̀hẹ́n ọlọ́run ọba àlékè ọlá ń fi ń tọ́sọ́nà kùránì yẹn ànábì tó dé gbogbo ẹni tó bá tẹ̀lé ọlọ́run ọba ọlọ́run ọba ń fi mọ̀nà ojú ọ̀nà bí tí ó ti rí ìyọ́nú ọlọ́run ọba pàdé gbogbo ẹni tí ń tẹ̀lé ìyọ́nú tọ́lọ́run tí ń wá ìyọ́nú tọ́lọ́run ọlọ́run ọba ń fi kùránì ń fi ànábì ẹ̀sìn Islam ń fi mọ̀ wọ́n lọ sí ṣubúlà sàlám ojú ọ̀nà ọ̀la zulumati ìlànà ó tún wá ń fà wọ́n ẹyọ pẹ̀lú kùránì pẹ̀lú dídí ànábì láti inú àwọn òkùnkùn oríṣiríṣi tí kálukú wà àwọn òkùnkùn kan lásọ ní ìlànà àwọn èèyàn kan tí wọ́n rò pé àwọn fẹ́ fi òónú hàn síjọba wọ́n sì jókòó wọ́n dá pẹtiró sára wọn wọ́n sì sọ̀rọ̀ àwọn síná wọ́n sì jóná kàyín bẹ́ẹ̀ a rí lẹ́nu lọ́lọ́yìn ìjọba fẹ́ wú àwọn ilé kan India kọ́ ìjọba fẹ́ wú àwọn ilé náà àwọn ará alẹ́ yẹn sì jáde síta wọ́n sì sọná síra wọn wọ́n ń fi ìhónú hàn síjọba pé fẹ́ wólé àwọn nìyẹn inú àwọn òkùnkùn bẹ́ẹ̀ ọlọ́run ọba ń wá lọ sínú mọ́lẹ̀ Islam pé mọ́tí ìlànà rìbí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ni o ẹnìkan ò lè dójú ọ̀nà mà àfi kọ́lọ́run ó yọ̀ǹda fún yàn wàláì gbogbo àtàjẹ́ mùsùlùmí àǹfààní tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká mọ̀ pọ́lọ́run ló yọ̀ǹda fún apá ajẹ́ mùsùlùmí ni pé yóò jẹ́ a máa dúpẹ́ fọ́lọ́run ní gbogbo ìgbà lérí ipá ajẹ́ musulumi ẹlẹ́ẹ̀kejì yóò tún jẹ́ a mọ̀ wọn ara wa a ní í ṣe wa lọ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ́ẹ̀ kò ní jẹ́ a máa ṣègbéraga a wà lọ́run ní gbogbo yóò kẹ́ ẹ muslim ní kọ́lọ́run fi mọ̀nà sí ẹ̀ ah! ọ̀rọ̀ ọlọ́run fa'alu lima yuridu nítòwú ni fi ayé sọ́rọ̀ tí máa àwòrán tó ní fi yàn yà ọlọ́run kó sànú wa náà mú sírọ̀tí mustakim ẹjá kò lórí ẹ̀ ń fi wọ́n mọ̀nà lọ ti ọ̀nà tààrà nínú àwọn àǹfààní tí ń bẹ́ ń bẹ́ tààrí nínú àyà àkọ́kọ́ nínú wà á nẹ̀hù láàkìlù làhùn àwọn láàkìlà làhùn wọn ò ní làákàyè bó ṣe rí bẹ́ẹ̀ ni pé annahu ba'da zuhuri adi ilẹ̀ ayatil azima lẹ́yìn tí Ọlọ́run bá ti mú àwọn àmì yí tó ṣàlàyé sánmọ̀ tó ṣàlàyé ilẹ̀ tó ṣàlàyé òkùnkùn àti àti gbogbo ohun tí ń bẹ́ ń bẹ̀ tí wọ́n sì mọ̀ pa wọn ò ní kápá láti ṣerú ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ wọ́n yapa àṣẹ ọlọ́run tó ń ti bẹ́ẹ̀ wọ́n fẹlòmíì kejì ọlọ́run tó ń ti wọ́n wórogún fọlọ́run ẹ̀rí pé wọn ò ní láàká ènìyàn. tí máa ní kí n tẹnubọ̀ ayà ẹ̀ yóò tún jìnà tó ráwọ̀ àlàyé tún pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n fẹ́ ló ń bẹ̀ ni pé wọn ò ní làákàyè ẹ̀rí pé kùránì máa ń sọ bal aktharuhum la ya'qilun wọn ò ní làákàyè torí pé báyìí pé wọ́n ní làákàyè ni wọn ò ní ríru àwọn nǹkan tọ́lọ́ ti ṣe yìí àwọn ayatullahil kauniyya àti ayatullahil ma'nawi àṣàríyà àwọn la kauniyya àti ayatullahil shar'iyya àwọn àmì ọlọ́run ọba tá a fojú rí báyìí àtàwọn àmì ọlọ́run ọba yìí ti ń bẹnu ṣàríà wọn ò ní rí wọn ò sì ní gbọ́ wọn ò ní mọ̀ tán kí wọ́n tún yapa ọlọ́run lọ́lọ́run fi ní wàmí yarugabu animi láti Ibrahima. ọlọ́run lẹ́nìkan ò ní gún rí kúò lójú ọ̀nà ànábì Ibrahim. ànábì Ibrahim ojú ọ̀nà kí ló fi lélẹ̀ òun náà lójú ọ̀nà ìmọ̀ ọlọ́run ọba lọ́kan olọ́lọ́run sọ wípé wà má umiru inú ayé àtàfáǹkà lẹ́ẹ̀kan wà má umiru illa liya'budullaha hunafa ibi tí mo fẹ́ lò nìyẹn hunafa dínú hanif ohun tí wọ́n ń pè ní ẹ̀sìn ìmọ̀ ọlọ́run ọba lọ́kan ṣoṣo kéèyàn ó mọ̀ pèrègede fọlọ́run pé ọ̀kan lọ́lọ́run ojú ọ̀nà ànábì Ibrahim nù ọlọ́wọ́n ni ẹni ó bá gúnrí kúrò lójú ọ̀nà ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo yìí tànábì Ibrahim fi lélẹ̀ lẹ́yìn ìgbà tí ànábì Nóhù ti lọ tán torí àánú àwọn àrọmọdọ́mọ nóhù lànàbí ibrahim ó ní awwalu rusul ba'da nóhù lẹ́yìn ìgbà tí nóhù ti lọ tẹ́hùn tún ní òjíṣẹ́ àkọ́kọ́ ẹni ó bá wá fojú ọ̀nà náà lẹ̀ anábì ọlọ́run ní ẹnìkan ò ní gbórí kò ń bẹ̀ ẹnìkan ò ní sẹ́rí kò ń bẹ̀ ẹnìkan ò ní fojú ọ̀nà náà lẹ̀ ilá man sáfì ànáfsà àfòmùgọ̀ èèyàn ni ó bẹ́ẹ̀. wọ́n ní Ibrahim ó sàsọ́ọ́lẹ̀ ó sàsọtẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ nígbà tí ikú fẹ́ pa ojú rẹ̀ dé nam. ó sọ fáwọn ọmọ ẹ̀ anabi yakub yakub náà tó jẹ́ ọmọ ọmọ anabi ibrahim òun náà tún ṣe bẹ́ẹ̀ ó lẹ́yìn ọmọ mi ọlọ́run ti ṣa ẹ̀sìn lẹ́sà fún yín ọlọ́run ti yàn islam fún yín ń bọ̀ ọlọ́run ló yàn islam fún wa ọlọ́run ọba ló sọ ọ́nù Qur'an suratul Maida súrà tá a ti kà sẹ́yìn ọlọ́run ọba ní òun lòun ṣe Islam lẹ́sìn fún lòun ṣàlẹ́sà fún wa. al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati. al-yawma lónìí akmaltu lakum mo ṣe ẹ̀sìn ní àṣepé fún yín. wa mi mo parí ẹ̀ lẹ́yìn lórí mo yọ́nú sí islam fún yín fáwa mùsùlùmí ṣùgbọ́n nígbà ayé ànábì ibrahim ṣáájú ọlọ́run ọba àlékè ọlá sọ fún wa ọlọ́run ọba ní mílátà àbíkún ibrahim ó wà sàmẹ́kùn mùsùlùmí náà mi ń kọ́bìlì wà fi hádà. مستقيم دين وما كان من المشركين jẹ́ kí n tú àyà ọ̀kan yìí ká قل إنني أدعى ربي إلى صراط مستقيم. tẹ́nìkan bá ń jà ọ́ níyàn tẹ́nìkan ọ lérí ipò wà lórí Islam tó ń ṣe Islam tó ń kírun tó ń in tó wí fún lọ́lọ́ ní owí. dájúdájú. ọlọ́run ọba mi olúwa mi ti fi mí mọ̀nà sójú ọ̀nà tó dúró tọ́ tí ò sí gbùngbùn ń bẹ̀ ojú ọ̀nà tí ò rí wọ́kọ̀wọ́kọ́ ojú ọ̀nà tí ò sí rújú ń bẹ̀. ojú ọ̀nà tó dúró tọ́ náà ni ojú ọ̀nà baba ńlá wa Ibrahim ẹni tó ṣe pé ó mọ ọlọ́run lọ́kan ṣoṣo ẹni mo ṣèrìnkì kò sínú àwọn tó wá orogún fọlọ́run dájúdájú wí fún wọn irun mi tí ń kí gbogbo ẹran mi tí ń pa ìṣẹ́mí mi àtòkù mi ìrọ̀bẹ̀lẹ̀ tolúwa ọba níṣẹ́ kìí ṣe tẹlòmí mi ò ní tẹlòmí kéjì aláhùn ìníwọ̀ ọ̀rọ̀gún faláhùn ìní ń sẹ́lòmí àyàfọ́lọ́hùn ọba ọ̀kan ṣoṣo tí ń jẹ́ Allah tá pa mí láṣẹ kí mọ́ ṣe nìyẹn àwùwà lólè mùsùlùmí adábí Ibrahim olàkọ́kọ́ mùsùlùmí ń gbà tiẹ̀ bẹ́ẹ̀ náà lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam náà níbẹ̀ ah ó ga ọ̀rọ̀ anábí Ibrahim kakúkú sọ tọ́rọ àwọn àfáà tí ń fà yóò jẹ́ afẹ́nu kò ń bẹ̀ Ibrahim ìlú ti ń gbé ọmọ Iraq ní Ibrahim nílùú ẹ̀ awòràwọ̀ ni wọ́n ń bẹ̀ àwọn ìntí ń bẹ́ ń sọ́mọ̀ bí ìràwọ̀ ni wọ́n ń bọ oní wọ́n ń sìn bí Ọlọ́run anábì Ibrahim wá rí pé kò bá mu bẹ́ẹ̀ Ọlọ́run ní àti fún ní rushdu àti fún ní ìmọ̀nà rẹ̀ látìgbà tó ti wà ní kékeré lọ́lọ́run ọba ti fún ní mọ̀nà ló ti fi tọ́sọ́nà ló fi hàn án ẹ̀rí mẹ́nu kùránì bẹ́ẹ̀ kódà nígbà tí ó gbé gbogbo òṣàtán táwọn olóòṣà ń bira wọn léèrè pé ta ló ṣe bẹ́ẹ̀ wọ́n ní pé fátán ọmọkùnrin kékeré kan bẹ ọ̀dọ́ kan bẹ tí wọ́n ń pè ní Ibrahim òun ni ó ṣe láti kékeré lọ́lọ́wọ́n bá ti fún ìgbà tó wá pe àwọn èèyàn sí ìmọ̀ ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo ni wọ́n fi lọ jù nù náà tọ́lọ́wọ́n bá kó yọ torí pé wọn ò jó rọ́lọ́wọ́n ọba sìn lọ́kàn ṣoṣo náà lè kú òun tó fi wá sí áfíríkà ó wá sí egypt àwọn ará egypt náà ẹlẹ́bọ ni wọ́n ó tún kú òun bẹ́ẹ̀ ló fi lọ philistine táǹpé palestine lónìí ibẹ̀ ló jókòó sí ìgbà tó wá jókòó bẹ́ẹ̀ ọlọ́run bá pa láṣẹ kó gbé ọmọ rẹ̀ àti ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ hajar tafitálọ̀ rẹ̀ àti ọmọ tó bí fún táǹpé ní ismail kó gbé wọn wá sí makka nítorí pọ́lọ̀ ń fẹ́ dá gbogbo èèyàn padà sí ibi ìpìlẹ̀ wa torí pé bẹ́ẹ̀ nílé àkọ́kọ́ tá a ti jọ́sìn fọ́lọ́run àwọn àfáà wọ́n ṣàlàyé fún wa pé ibẹ̀ ní ádámù ti kọ́ sin lọ́n láyé ibẹ̀ ní mẹ́sálásí àkọ́kọ́ wa ọlọ́run fẹ́ dá gbogbo wa padà síbẹ̀ kò sì kọ́ mẹ́sálásí sí Philistine ìgbà tó kọ́ kàábà tán ogójì ọdún lẹ́yìn rẹ̀ lànàbí Ibrahim tó lọ kọ́ mẹ́sálásí tí ń bẹ ní Jerusalem ó yẹ wí pé ibẹ̀ náà gbogbo wa padà sí lónìí ibẹ̀ láti ń ṣe ájì ibẹ̀ láti ń sin lọ́wọ́n ọba ọ̀kan ṣoṣo ní tòótọ́ nígbà tó bá dásìkò hajj gbogbo mùsùlùmí àgbọ́nlá ayé láti ìlú sí ìlú ni kódà gbogbo ìlú kéékèèké nǹkan ń pè ní ìlú kéréje ni abúlé ko ni kódà tó tẹnu ahéreko pẹ̀lú àtàwọn ìlú ńláńlá àti gbogbo ẹ̀yà tí ń bẹ lérílẹ̀ pupa ni dúdú ni funfun ni àyìnrín ni àfín ni bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn pátá àwọn tó ga àwọn tó kúrú àwọn tó tóbi àwọn pẹlẹbẹ gbogbo àwọn òmíràn ayé wọn pàdé ń bẹ gbogbo wa ó jọ́sìn lẹ́yìn ilé mọ́mù kan náà pẹ̀lú èdè kan náà lẹ́ẹ̀kan náà ní ìbòdúkọ bù kan náà. pọ́ọ̀pù kú àfáà mọ́ bọ̀ pọ́ọ̀pù kú níjọ́ tí pọ́ọ̀pù kú wọn ò rédè kan sọ náà ẹ̀rí pa mí ibi pósí rẹ̀ wọ́n á sí bíbélì sórí pósí bíbélì kí ni ó wúlò kí ni níjọ́ jésù kú wọ́n sí bíbélì sáyà rẹ̀ ní àbíbò àbí ńgbà tí Paul apostoli tẹ̀lé òun lọ ṣáájú yín kú wọ́n sí báìbù sáyà ẹ̀ kí ni tó mọ ẹgbẹ́ <laughs> wọ́n sí bíbélì sórí pé pósí pópù wọn ò mọ tí wọ́n ó ṣe wàláì wọ́n sáà ń ṣe wúruwúru obìnrin kan ní ń ka èdè Greek àì Latin ṣe Latin lèdè tí Jésù sọ Latin lèdè tí wọ́n fi kọ tàwórẹ́tà èyí ṣe tẹ́ ń sọ Latin láìláà Róòmù sì ní kìí ṣe Latin lèdè wọn bẹ́ẹ̀ inú Italy ni wọ́n wà wọ́n lédè tí wọ́n ìtàló ni wọ́n sọ ń bẹ̀ èdè tí wọ́n sì ń sọ ti parẹ́ ẹ̀rí pé tí máàsì bá lé wọ́n ni ó lè bí Greek <laughs> ah, ó lè bí Latin kò sẹ́ńtì ń sọ mọ́ àfà gbogbo ẹ̀ ti lọ ṣùgbọ́n Islam èdè rẹ̀ ṣẹ́kù nítorí pé tọ́lọ́run ni ọlọ́run máa ṣẹ́kù ni ọlọ́run ò ní tán láíláí ọba láíláí lọ́lọ́run lọ́rọ̀ kan sá nítorí àsìkò Ibrahim ló fi ẹ̀sìn ìmọ̀ ọlọ́run ọba kan lélẹ̀ ọlọ́run wá ní gbogbo ẹni ó bá ti wá kú lójú ọ̀nà rẹ̀ òní ọlọ́run ní àdẹ́bí Yakubu wá ń sọ fáwọn ọmọ rẹ̀ ta lẹni tẹ́ mọ̀ bí n bá kú láyé gbogbo wọn ni ó dáhùn. ogbọ́n pọ̀ ogbọ́n nu ogbọ́n ta ọkùnrin tí ń jẹ́ Àbújá lè nílùú Mẹ́kà kọ́lọ́n tó gbé àdẹ́bí dìde bọ́rọ̀ bá dojúrú òun ni ó yanjú ẹ̀ bí wàhálà bá dé yóò yanjú ẹ̀ ń tùbí nùbí yóò bá gbé ọ̀rọ̀ kalẹ̀ àwọn èèyàn ṣàkíkà ṣùgbọ́n tí islam dé kò gba islam anábì wá ní irú ọgbọ́n wo lélẹ̀ tí yìí ò ríran rí pé gbàlàrí ó fi hàn pé ó mùgọ̀ ni ni wọ́n fi ń pè ní Abu Jahal bàbá aláìmọ̀kan lélẹ̀ torí náà gbogbo ẹni tí ìbá ti ṣe mùsùlùmí tó bá jẹ́ kèfèrí ọlọ́run bá ní ó mùgọ̀ ni arígbọ́yé nú àwọn aya nínú tààrí gbọ́yé mẹ́ẹ̀ anna rububiyyata Allahi ta'ala aamatan lil mu'minin wal kufar aw wal kafirin ìjẹ́ olúwa ọlọ́run ó kárí gbogbo onígbàgbọ́ òdodo àtàwọn kèfèrí bí kèfèrí fẹ́ bí wọ́n kọ olúwa náà lólúwa wọn òun ni khaliquhum òun wọn mùdábìrù múrọ̀hún òun ní ṣàkóso gbogbo àlámọ̀rí wọn ẹnìkan ò lè dá ṣàkóso ara ẹ̀ olúwa gbàkóso kò sígbà tọ́lọ́hún ò mọ ṣàkóso kúláyà ọmọ fi ṣáání ọlọ́run ṣiṣẹ́ ń gbogbo ìgbà kò sì rẹ ọlọ́run ọba rí wọ́n ma saná mi lògùb ọlọ́run ní kò rẹ̀ ń ọlọ́run lòun dá sánmọ́ níjọ́ mẹ́fà kẹ́ ẹ wò pé kí ni ṣe ń jọ keje sóòsì mi ni ọlọ́run mọ́ mi àárẹ̀ ò kọlù wá o torí tí ń jú wa níwèé pé ó ń tọ̀hún ó ní àbùkù lára nu torí pé ó jọlẹ̀ ọlọ́run kìí sì ṣọlẹ̀ kólíkọlẹ̀ ìsánà dọ̀ífà adá ọmọ èèyàn ní kíni ní ọ̀lẹ látara bẹ́ẹ̀ nínú ó náà ní ni ọlọ́run ní bí ọlọ́run pé ìjẹ́ olúwa rẹ̀ lé orí àwọn nítorí náà bàbá sọ pé olúwa kò bílẹ̀ alami inú àwọn fàwáìdù ayà àkọ́kọ́ nìyẹn aago mẹ́fà lù àmì pẹ̀lú ògùn ọlọ́run a máa tẹ̀síwájú lọ́la ayà ẹlẹ́ẹ̀kejì tá a tú lánàá kí làwọn fàwáìdù ti mẹ́mẹ́ kí làwọn àǹfààní tá a rí fàyọ́ ń bẹ̀ gbogbo àlàyé tá a ṣe ẹni tó bá fẹ́ rẹ́kùnrẹ́rẹ́ tó tún lè gbọ́ yéjù èmi bí mo ṣe ṣàlàyé ẹ̀ lọ ó lè lọ́wọ́ tafsiri Sheikh Salih rahimahullah kìí ṣe tẹ̀fsìrì tìkẹ̀ kan o tó ti eléyìí ohun tó tóbi jù oyún lọ wọ́n tún ṣiṣẹ́ lérí ẹ̀ wọ́n kó àwọn ọ̀rọ̀ ṣe wọ́n kó jọ ibẹ̀ láti ń kà àwọn fàwáìdì ti ṣe fàyọ̀ bí ó jẹ́ mọ́kànlá ó dàpá fi bí méjì kún àtàwọn míì tí ò sáàyè fún wa láti sọ kọ́lọ̀wọ̀n bá kó sàánú wa ní Suratul An'am ọlọ́run kó fún wa lágbòye ọ̀rọ̀ ẹ̀ dáadáa ń kálukú wa ọlọ́run mọ́jì ó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa Allahumma rabbana ij'alna minal ladina yastami'una al-qawla wa اللهم اجعلنا من آل القرآن الذين يتلونه حق تلاوته واجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا اللهم اجعلنا أكرم المكرمين اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد والسلام عليكم ورحمة الله وبركاته ẹjọ wọ́n ní ni ah, ó dà pa ṣàlàyé ẹ wà ń jẹta ẹ bínú wọ́n ní ni ìrìn àjò ṣe tó kí ni téèyàn ibùsọ̀ mélòó kéèyàn tó lè fà ẹ lè kò síbùsọ̀ nínú anábì sallallahu alaihi wasallam ó sì sàdáyẹrí ibùsọ̀ ṣùgbọ́n tọ́lọ̀ ń lò ní asáfàrù ọlọ́ni wa in kuntum marida aw ala safarin fa iddatun min ayamin ukhar tẹ́ bá sàárẹ̀ tàbí tẹ́ wà lérí ìrìn àjò ẹgbàá níjọ́ mi a sàlàyé fúnra pé lọ́dọ̀ lárúbáwá kalimatu safar lọ́dọ̀ apá kan nù wọn wọ́n túmọ̀ rẹ̀ sí ti ìrìn tí máa rìn ní ọ̀sán kan òru kan òní wọ́n ń pè ní asafar nú èdè wọ́n wá ní kí ni òdiwọ̀n ìrìn tí ràkúnmí kan ó rìn wọ́n wá ní òun náà ní ibùsọ̀ méjìdínní àádọ́ta tá a mọ̀ sí máìlì méjìdínláàdọ́ta forty eight miles ibi táwọn kan ti fà á pé èèyàn gbọ́dọ̀ rìn forty eight miles inú tí ó mọ̀ bọ́ sí eighty kilometre ní ìsìn kéèyàn tó lè sọ pé òun rìnrìn àjò ṣùgbọ́n yẹn lùgọ́tàn nínú èdè nìyẹn àwọn àfà tó lọ bẹ̀bẹ̀ wọ́n wà ṣùgbọ́n ètò wọlé jù wallahu tààrà alam o ní pé kalimatu safari in ti ń jẹ́ ìrìn àjò ní tẹ́yìn fún yín mọ̀ ìrìn àjò nílùú yín in tẹ́yìn fúnra ní kíni àjò gbogbo ń pè ní 80 miles yìí àbí ẹlòmí ò ní kà sí àjò lọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni ìrìn àjò 10 km ìrìn àjò ní àpẹẹrẹ níbí ní irú àkókò wa ń bí ṣùgbọ́n bẹ́ẹ̀ bá bí wọ́n nílùú wọn tí wọ́n bá wákà rẹ̀ wọ́n níbo wọ́n níbo bàbá rẹ̀ kọ́ wọ́n lo tráfù wọn ò ní sọ pé bàbá wọn jáde kẹ́límà tráfù yẹn onírìn àjò nìyẹn irú bàbá yẹn tó bá wá bí ó lè fà wẹ́lẹ̀ yóò sì kíkọ́ sùúrù níta ń sàlàyé fún ara gan nu bẹ́ẹ̀ sì ni èèyàn lè wà ń bàdàn abilékò kórè irú rìn bẹ́ẹ̀ tí ò ní tí ò ní fi àwẹ́lẹ̀ tí ò sì ní kíkọ́ sùúrù torí wọn ò kásírin àjò mọ́ ìmọ̀ bóyá agbọ́kíní òye ọlọ́run wá sọ fún wa wípé bírin àjò náà ti ẹ̀ jìnnà ṣùgbọ́n tí ń ta bá fi rìnrìn àjò náà bá jẹ́ ń tó yára kìí ṣe rìn àjò mọ́ rárá ẹ̀ ní rí inú ìwé kan kí wọ́n mọ̀ pé ní travel tí gbogbo tí ń jẹ́ rìn àjò láyé ìrìn àjò náà ni ò bá gun aeroplane níta bẹ́ẹ̀ lórí pé kí ló ṣe ó ṣe rìn àjò ò bá rinṣẹ̀ ò bá gun aeroplane ò bá gun ọkọ̀ gbogbo ọ̀nà tí ń gbà gun ọkọ̀ láyé ọkọ̀ ojú omi ni ọkọ̀ ojú irin ni ọkọ̀ lẹ́lẹ̀ ni àbọ́kọ̀ òfurufú gbogbo ìrìn àjò ni torí pé wà máa kánà rọ̀bùkà nà sí ìyá tí kùránì wínú ni ọlọ́run èé gbàgbé kẹ́nìkan máa rò pé ah bóyá ọlọ́run ò mọ̀ pé aeroplane ó dé ní ìsìn ilẹ̀ lómi wà ní ìrìn àjò tí wọ́n ń sọ ìrìn àjò john tí ń rinṣẹ́ ní ọlọ́run ò wí bẹ́ẹ̀ o torí níjọ́ náà wọ́n á máa gẹṣin ẹ̀sìn àsì máa yára ọlọ́run ò ní àyàfà wọn tí ń gẹṣin tónà ká má rò pé nítorí pé ojú tiwa ọ̀la ní àárínsẹ̀ àgẹṣin àbí nítorí pé ẹṣin àdámẹ́ṣin ò bá ilẹ̀ gbómu torí pé ilẹ̀ pápá òun ni àdámẹ́ ẹṣin bá mu kò bá ilẹ̀ ẹgbó mu táwọn ìwà agẹṣin ní ká máa rò pé bóyá àwa ni wọ́n ní ká bá wẹ̀ẹ́lẹ̀ kódà nírú ìrìn àjò tiwa tó wa iṣẹ́ ìrìn àjò kan torí pé abẹ́ igi láàmú tọ̀ òòrùn épa wá àwọn igi eléso sì kún ọ̀nà èyàn ò rí àgbálùmọ̀ èyàn ò rí mọ́ngòrò èyàn ò rí kaṣú èyàn ò rí òro èyàn ò rọ́sàn èyí ọ̀rọ̀ oríṣiríṣi nǹkan lánà a lè gan nínú àjò nira torí tó bá ti rìn díẹ̀ tó bá rẹ̀ yóò jókòó lábẹ́ igi tí ó tún sùn ni tí ó tún sinmi torí ẹ̀kẹ́nìkan ní ìrìn táwọn bàbá wa rìn láyé jọ là ń wí rárá ẹni tó bá ti gun aeroplane rí mọ̀ pé bẹ́ẹ̀ bá travel àmọ́ rẹ̀ èèyàn bẹ́ẹ̀ bá sọ̀kalẹ̀ nú ọkọ̀ gan ìwọ náà mọ̀ pé orin a sì mú àwọn ọ̀nà oríṣiríṣi wá nínú àlàyé kúnkún èyàn àmọ́ délùú mi ń jọ́ mi tó wò pé rẹ̀ ọ́ ó máa wẹ̀ àmọ́ tí wọ́n ń jẹ́ ń ò ní bọ́ láàmú mo má pẹ̀rẹ̀ ìlú tí wọ́n ti ń fa kàá jẹ kà àkàrà wọ́n fi ń jẹ ọkà wọ́n fi ń jàmọ̀là bá gbé àkàtà ọkà dé èlùbọ́ òkè fi ń àkàrà ìkàrà ọrú ìwùlú náà tí wọ́n jẹ́ ó débẹ̀ àbí ìlú kan ń bẹ wọ́n sì ń jẹ́dò mi èyí ń la lójú òórí fi ṣepo ọbẹ̀ ẹ̀yin àkọ́kọ́ ní ìtẹ́ẹ̀sì epo pupa tẹ́gbọ̀n ọbẹ̀ àwọn èlò òróró wọn èlò epo òrí wọn máa lò nígbà tí ó di sàárì ọbẹ̀ tí wọ́n fi se ni wọ́n gbé fún ọ so le jẹ́ ni ah mo travel yẹn ṣe ìrìn àjò kò travel tó tan bó abódélu èbò abódélu kan wọn èjà tá ń bẹ̀ lọ́dọ̀ tí yín sì ní ẹ̀mí tí ọ̀já ta ẹ̀mí yẹpẹrẹ ni bó ṣe jẹ́ oúnjẹ ni ó fẹ́ bì fún rẹ ọkàn ní rìn ọ́ ò sì ráta abọ́rẹ́ mi kan tó lòun lọ ìlú èbó kan mo sọ ní jẹta náà tí ata pọ̀ ó ní òun ó láwa yorùbá rò pa ìjàta ó ní ibẹ̀ yẹn òun ò lè jẹun nílé oúnjẹ kankan ó ní ata ń kọjá bẹ́ẹ̀ torí bẹ̀ bọ́lọ̀ bá ti sọ̀rọ̀ ẹ mọ̀ mọ́ lọ lọ́rùn ẹ fi ilẹ̀ bọ́lọ̀ bá ṣe ṣàlàyé ẹ̀ ẹ fílẹ̀ bánàbí ṣe ṣàlàyé ẹ̀ ó ti tó torí rẹ̀ kẹ́nìkan máa fi ròrí tú kùránì kò sáàyè fún o ọlọ́run sàánà wa wallahu ta'ala alam salam ẹ̀rí wà fún geography oníṣẹ́ ẹ̀rí wà fún nine planet bẹ́ẹ̀ ni ẹ̀rí wà fún geography tó bá ka chalong ko chalong àti bí Adeleke àtàwọn ìwé geography the sun and its nine planets pẹ̀lẹ̀ pé wọ́n láwọn tó ti rí sí

ṣùgbọ́n kí ipá rí inú kùránì pẹ́lọ́ ní Jupiter Pluto Neptune kankan rárá o Mars alaikum salam naam ee wọ́n ní èèyàn lóbin lé ìyẹn gbó fẹ́yàwó ṣùgbọ́n kí èso igi, kìí ṣe ìyàwó ẹ̀ náà nù ó lóbin tẹ̀bá ní èèyàn lóbin kan tí ń jọ ń gbénú lé àfáàyí ni wọ́n jọ ń ṣe wọ́n lè mọ́jọ ṣe nǹkankan wọ́n sàjọ ń Islam ìgbàgbé wọn kò bá mu haramu ni ó wà níṣẹ́rú obìnrin lè fun sàárì fún ìmọ̀ràn wa ni pé má jẹ́ ó ṣe sàárì fún ọ torí ọ̀rọ̀ ta ṣàlàyé níjẹta náà àbí àtàná náà náà haram ni ìgbàgbépọ̀ tọ́lọ́run ọba ṣe léèwọ̀ ni so kí ni basis kí ni tí ó jẹ́ àtẹ̀gùn yín fún oúnjẹ tẹ̀ ń fúnra yín ṣé òun fún gẹ́gẹ́ bí ọkọ rẹ̀ ni àbò òun fún bí bàbá rẹ̀ ipò wo ló yàn sí ń bẹ̀ àbò òun fún bí aládùúgbò àbò òun fún bí alábàárìn àbọ̀rẹ́ kọ̀kọ̀ so ibi tí wàhálà ò ti ṣẹlẹ̀ lónìí so ńlọ́fà táwọn igi pàjáwìrì máa sábà wọlé nígbàtí àwẹ̀ bá ń súnmọ́ bọ̀ torí pé kálukú tó mọ̀ kóbìn tí ń bẹ lọ́dọ̀ yìí ò ní igi mọ́ bá àwẹ̀ mi jẹ́jẹ́ toránà bí ní rúbà sọ imi lẹ́ìsàlá o hadhon min suyami illa al-ju' wal-'atash mélòó mélòó ni àwọn èèyàn àbí ọ̀pọ̀ èèyàn ni ó gbà àwẹ̀ tí ó sì láádá kó tí ó gbà lórí àwẹ̀ rẹ̀ àyàfẹ́ bí tẹ́ para rẹ̀ àtògbẹ́ tẹ́ gbéra rẹ̀ ọlọ́mọ́sí wá lọ́kànnà wọn naam umu salam ní àfikún sí béèrè yẹn kìí ṣe láfikún sọ̀rọ̀ tí mo sọ lájá àfikún sọ̀rọ̀ tí mo sọ nìyẹn ni pé ìwọ náà fẹ́ fi kún o fẹ́ ṣàlàyé sí àfikún ìbéèrè tí wọ́n béèrè yẹn ok sorry ayára tí tafsir wà fún náà nù a máa kọ́ èdè ń bẹ̀ a máa kọ́ èdè ní iná ọlọ́run sàánú wa nam èèyàn àtọ̀rẹ́ èèyàn ọ̀rẹ́ ni ọ̀rẹ́ àti kékeré ni ó wá ní ẹ̀wọ̀n ṣùgbọ́n wọ́n yé ṣe mùsùlùmí na sọ̀rọ̀ ni wọ́n ó ní sóúnjẹ tí wọ́n sèṣe wọ́n lè gbé fún yàn kéèyàn ó jẹ́ dáadáa èèyàn lè jẹ èèyàn

tí ó bá ti dákú àwẹ̀ rẹ̀ òjá o tí ó bá ti jẹ nǹkankan wallahu ta'ala alam abẹ́ ọlọ́wọ́ bá ọlá kó fún alágbọ̀yẹ́ ọ̀rọ̀ rẹ̀ assalamu alaikum warahmatullahi wabarakatuh